أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته لن يدبه ولوا أجل جقصش الله أترى عليكم كي يفج محمد صلوات الله وسلامه عليه àwọn ará ilé ẹ̀ àwọn sàhábà rẹ̀ àti gbogbo ohun mi ní òdodo ti di ọjọ́ kẹyìn nínú àwọn àlàyé tí a ń bá bọ̀ nípa àwọn tó ní ṣe pẹ̀lú ìdájọ́ oṣù àwẹ̀ Ramadan ní tẹ̀síwájú a pè àkíyèsí sí àwọn nǹkan tí ó lè ba àwẹ̀ jẹ́ àwọn nǹkan tó lè ba àwẹ̀ jẹ́ àṣeyàm àṣeyàm fìlìjùmùlà àwọ̀ tá ń gbà yìí yálà èyí tó jẹ́ ti Ramadan ni àbí èyí tó jẹ́ ti náfìlà àwọn kan tí bàjẹ́ òun náà ní jíjẹ mímu àti àwọn nǹkan míì àwọn nǹkan míì òun ni omi ń bẹ nínú ẹ̀ tó lè bí kàfàrà ìtaràn torí wípé òun tún lágbára òun náà ní aljimá ṣáàní láàrin lọ́kọláya lọ́sàn-án Ramadan àtàwọn nǹkan míì náà gẹ́gẹ́ bí alistimna gẹ́gẹ́ bí kéèyàn wo nǹkan títí tí nǹkan ọmọkùnrin fi wá jáde lára ẹ̀ bóyá ń wo nǹkan bóyá ń fi abẹ́rẹ́ ṣeré àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kò rújú wípé níjọ́ náà àwòrán tọ̀hún ti bàjẹ́. nínú àwọn tó gbajúmọ̀ tó ń kálukú mọ̀ ikú bí èèyàn báyìí dán fásitì sọ́ọ̀ àwọn ọjọ́ náà ti bàjẹ́ o òun náà ní kéèyàn jẹun kó sì mu ṣùgbọ́n lẹ́yìn náà ó tún láwọn exceptional cases ẹ̀ tó bá jẹun tó gbàgbé tí ó màmá irú ẹ̀ lè ṣẹlẹ̀ pàápàá jùlọ ẹni tí àwẹ̀ ò bá mọ́ lára tẹ́lẹ̀ tó wá bẹ̀rẹ̀ sí gbàwẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ ó lè mọ́ fura bí ijọ́ kìíní ijọ́ kejì tí ó ti máa tí ọmọ jẹun lọ àbí kò fura kankan àbí sáré mú ó lè jẹun náà ní ọ̀ràn tí àbí káwọn èèyàn rán létí pé ẹ ti gbàgbé ni. bẹ́ẹ̀ bá ṣerú eré yìí ó rinlẹ̀ fanabi sallallahu alayhi wa sallam ìpè man akala nafiyan bẹ́ẹ̀ bá jẹun àbómumi lẹ́ni tó gbàgbé tó gbàgbé kọ́ya máa bá wẹ̀rẹ̀ lọ o ní kété tó ti rántí yẹn kó máa bá wẹ̀ lọ. ọlọ́run fẹ́ fún lóúnjẹ oúnjẹ lò lọ́sàn-án gángan yàtọ̀ sí ìtọ́jẹ ní sàwòrò ó tún fẹ́ ọlọ́run fẹ́ kó tún jẹ mí nù kò bá rẹ̀ jẹ́ kò sí ní san gbèsè àmọ́ ní kété tó bá ti rántí ní kété tó bá ti rántí yóò stọ́pù ni o yóò stọ́pù jíjẹ tí ń bá ń jẹ àbí mímu yóò sì máa bá àwẹ̀ lọ ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó bá màmá tó bá jẹun àbú màmá tó bá mu irú ẹni bẹ́ẹ̀ àwọ̀ rẹ̀ ti bàjẹ́ èyí ò nìkan kọ́ ó tún wá lẹ́ṣẹ̀ ó tún lẹ́ṣẹ̀ níwájú ọlọ́run torí pọ́ màmá yìí èèyàn gbọ́dọ̀ fojú lẹ̀ kó jáwèé gbogbo tó bá wù kó wí pé à wọn mọ ẹ̀rí àwọn kan bẹ báyìí tí wọ́n wà ládùúgbò aláwẹ̀ náà ni tó bá bọ́ sọ́wọ́ kìlọ́hùn nínú ìlú kan náà ni o àwọn kan bẹ bẹ́ẹ̀ wọ́n ní àwọn restaurant wọ́n sì wọlé lọ yípo ó sì lóun èsè mùsùlùmí àbí kó lóun ní ìdí tóun fi ń ṣe bẹ́ẹ̀ tó ẹ̀sùn padà wá dúgbò rànlẹ́ wọ́n sì ní àwọn kálukú ń gbà rẹ̀ náà ni. ògbóró eléyìí èèyàn tán rẹ̀ èèyàn tẹ́nìkan orí ara rẹ̀ ló ń tàn oúnjẹ jíjẹ àti mímu nínú tí ń ba àwẹ̀ jẹ́ ni. ó tún wá láwọn kankan tí yẹn gbọ́dọ̀ ṣọ́ra fún tó ṣe wípé òun náà ó lè kó báyẹn o bí kí yẹn máa fi nǹkan ṣeré lẹ́nu ẹlòmí ọkàn mú bóyá bíi kíní kíní eré kan yéṣù máa pan lá kìí so oúnjẹ kìí so mímu o lọ́kàn máa fi ra ẹnu náà ni bí irú àwọn kíní kóró tẹ̀sùbà yóò máa wá kó lọ lẹ́nu yóò máa kó lọ bọ̀ yóò máa kó lọ. ẹlòmíràn ni wọn fẹ́ kẹ́nu wọn gbẹ tó bá jẹ́ ń fi kíní ẹ̀ ponu ẹnu wọn mọ̀ tutù itọ́ máa wá ògbélé yìí nǹkan tí ọba àwọn ni o pápá jùlọ tí kìnìún yẹn bá lọ ta sọ́nà fún un tó bá lọ́kìn ní ẹ̀mí ń kọ́ ẹ̀rí níbẹ̀ ní ọ̀rọ̀ àwọn apá kan olùmọ̀ wípé gbogbo ohun tó bá ti lọ ta sọ́nà fún láti ta tí èsì pé ń tọ́ bá ọ̀nà fún wa sàn pé tọ́nìsìn gbòòrò ti ń wá ẹnu náà ni èyí ò yàtọ̀ èyí tó bá tọ́jú èèyàn sọ sẹ́nu àbí nǹkan kan àbíkẹ́lómìn ó ti jẹun tẹ́lẹ̀ ó wá ní kìnní kan há òun lẹ́yìn lásùbà àbí láàárọ̀ oúnjẹ ẹran tó ń jẹ náà ni wọ́n kà fẹ́ yín ta jáde ni wọ́n á gbà kí ni yóò ṣe tu dànù òun tó wá rún mọ́ onídìkọ́ mọ́ kó tu dànù gbogbo àwọn kan tí àbẹ́lòmíì tí ò ní àbí tí ò ní ṣe kí wọ́n ní ọbẹ̀ yóò kán há sínú lẹ́kẹ̀ẹ́ òun á pọ̀ kódà bí ò jẹun bí ò yó bí ò ṣe nǹkan ẹ ń gbọ́dọ̀ ṣọ́ra fún gbogbo nǹkan báyìí. bẹ́ẹ̀ ni bíyàn bá fọnù tó ṣe pé àwọn pápò kan lè há mọ́yàn àbáwọn tútè kọ́ àpò pọ̀ kọ́ dà sọ́hùn èèyàn gbọ́dọ̀ ṣọ́ra ó tẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ náà àwọn olùmọ̀ wípé gbogbo ń tó bá ti lè rẹ́pírẹ́sẹ̀ǹtì oúnjẹ òun ló lè bàwẹ̀ jẹ́ ṣùgbọ́n èyí tó lékè òun ni pé gbogbo nǹkan tó bá ti wá tí èyí ṣe ìpìlẹ̀ ẹnu òun ló ẹwúrú kẹlẹbẹ bó ṣe tó yẹn kẹlẹbẹ tí kì í tó bá wá látọ̀nà fún tó bá ṣe pé kéde ahọ́n ẹ̀ kó mi ò dùn tó sí bí ẹlòmíràn kò ṣé kó wọn há jáde ni àbí kó òun gbé kó òun dá padà sọ́hùn tó bá dá padà sọ́hùn tí èdè bí ahán bitifaqi ahli láì sí èméjì kò ní kankan ṣe èyí táwọn yìí bẹ́ẹ̀ ni pé kó tiwa ta kọ́ wa pọ̀ mọ́ ẹnu dáadáa kó wa tó lòun irú kẹlẹ̀mbẹ̀ yìí. ọ̀rọ̀ tó fẹ́ lékè ni pé ó kó báwẹ̀ yẹn o torí pé ó ti di ntí ó ti jáde ntí ó ti jáde ká ní bó ṣe bó ṣe ṣe yẹn ó tú dànù kéèsì ọ̀tọ̀ torí pé ìpìlẹ̀ kẹlẹ̀bẹ̀ á tú dànù náà ni ìdọ̀tí ni àmì èèyàn tó wá mú o tó wá pò mẹ́nu pò mẹ́nu àbí kéèyàn ti tú pé wọ́n fẹ́ wo bó kẹlẹ̀bẹ̀ yìí ṣẹ̀ ṣe rí ó tú síta ó tún wá gbé sẹ́nu padà irú eléyìí ó lè kó bá wẹ̀rẹ̀ bákan náà òun náà ni èébì tí èèyàn bá máa máa tí èèyàn bá máa máa tó bá fi lọ́ọ́ bì òun lọ́ fa ìbí ìkẹlòmíì kó tìkíní kó tọwọ́ bọ̀nà fún un. ó tọ́ bọ̀nà fún un tó bá fi bì òun lọ bọ̀nà fún un o àmọ́ tó bá ṣe pé bì ló wá fúnra ẹ̀ yóò kàn ní àwọn ah, àbí ṣe ń jẹ ni ọkàn rìn òun kìíní kan kó tó lóun dìde kó tó ṣe dìde irú yìí ọba rẹ̀ o bẹ́ẹ̀ wá ní àwọn nǹkan míì tó ṣe pé bùkátà kọlù fún kò sì dé ọ̀nà fún gẹ́gẹ́ bí kéèyàn ó tèsì nǹkan bí àwọn tó máa ń dáná àti ṣé yọ wà ń bẹ́ẹ̀ wọ́n bá sì ṣe tán kó tù ú dànù eléyìí ò ṣe nǹkan kan bẹ́ẹ̀ ni ẹni tí ń rún pákó ẹ̀rí pé àwọn oríṣiríṣi pákó ló wà pákó mi akóró akó ẹnu jọ gbogbo eléyìí ò ṣe nǹkan kan ṣùgbọ́n tó bá di pé ẹni tí kò nǹkan jẹ ni ó lóun máa ń láìkè tètè rẹ̀ ń kó máa wá lọ mi eléyìí ò bá mọ̀ àmọ́ tó bá ṣe wípé ó ti fọnu tán àwọn tírésìsì díẹ̀díẹ̀ bóyá òórùn kíkorò yẹn àbó dídùn yẹn ó ti yọ́nùnù dáadáa èyí tó bá wá sẹ́kù díẹ̀ díẹ̀ tí ọmọ gbóòórùn rẹ̀ hùn eléyìí ò ṣe nǹkan kan ṣùgbọ́n yẹn gbọ́dọ̀ ṣọ́ra pàápàá jùlọ àwọn àṣẹ́kù téèyàn bá ti bọ̀nù bẹ́ẹ̀ lèèyàn gbọ́dọ̀ ṣọ́ra níbi kọ́ máa yọnu nù lẹ́ẹ̀mẹ̀wàá téèyàn bá ń yọnu nù lẹ́ẹ̀mẹ̀wàá èèyàn ń hálà hawla al-hima èèyàn ń rìn létí bèbè ẹnu òun tún gbẹ́ni òun tún yọ ọ̀nù nù ó tún bomi sẹ́nu kọ̀rọ̀wọ̀rọ̀ ó tún di lẹ́yìn ìṣẹ́jú mélòó ni àwọn ah, òun tún ti gbẹ́ni lómi ó sì lọ ta sọ́hun nù o èèyàn ṣọ́ra níbi eléyìí òun ló fà òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu anabi ní baligh fil istinshaq tẹ́ fẹ́ fímú ẹ máa fímú dáadáa ẹ jẹ́ kó mi máa wọ inú mú yín kẹ̀kẹ́ tó tú jáde nítorí ẹ̀kọ́ pọ̀lọpọ̀ ni wọ́n sọ súnà yìí kéèyàn fín mú ẹ̀ dáadáa kó fín omi símú kó tó fọn jáde ànábì ní ilá ń tẹ́kùn náà sàn ìmọ̀ lẹ́yìn tẹ́ bá wà nínú àwẹ̀ nìkan ẹ má jẹ́ kó jẹ́ pé omi tẹ́ kì í símú ọ̀pọ̀ jù àbí kó má jogun àmọ́ ìpìlẹ̀ ni pé bí èèyàn bá ń sàlùwàlá ọgbọ́dọ̀ ṣe kí ni o mùbálára fèrè ṣẹṣà kó fi omi yẹn símú dáadáa kó tó di pé yóò fọ́n jáde àfi kí ẹ bá ń gbàwẹ̀ nìkan torí pé tí èèyàn bá ń gbàwẹ̀ níbo lọ sí ọjà sọ́nà fún bẹ́ẹ̀ náà ni gbogbo tó bá ti lè já sọ́nà fún abó lè wọnú nínú ẹ̀ òun labẹ́rẹ́ pàápàá jùlọ tó bá ti jẹ́ abẹ́rẹ́ tó lè rẹ́pírẹ́sẹ̀ntì oúnjẹ àmọ́ àwọn abẹ́rẹ́ kan bẹ kò dira wọn lọ́wọ́ kìí sábẹ́rẹ́ oúnjẹ kò rẹ́pírẹ́sẹ̀ntì jíjẹ kò rẹ́pírẹ́sẹ̀ntì àwọn abẹ́rẹ́ kan bẹ tó máa fún yàn ó lè lè má jẹun láàrin ọjọ́ méjì tí ó ti ntí oúnjẹ ó dà lára òun náà lòun náà dà náà tọ́ àwọn bàbá dókítà náà sọ̀rọ̀ yìí wọn rú abẹ́rẹ́ bẹ́ẹ̀ níyàn báyìí gbà kò sẹ́ di dandan kéèyàn ti bọ̀ ẹnu o wá ti gbà báyìí ó ti bá aláwẹ̀ jẹ́ o torí pé tẹ́rẹ́rìà ni rẹ́dà oúnjẹ téèyàn gbọ́dọ̀ jẹ yẹn abẹ́rẹ́ yẹn ti represented èyí tó wá jẹ́ èyí tó le jù nínú ẹ̀ òun náà ni aljima ṣàní lọ́kọláya kéèyàn ṣe ṣàní lọ́kọláya lọ́sàn Ramadan yàtọ̀ sí pé àwùjọ náà bàjẹ́ ìyẹn ti tún dáná kàfàrà ó sì tún dáná èyí ò ti kó lẹ́sẹ̀ ó sì tún ṣe kí o ó sì tún dáná alìjímà eléyìí òun ní ìdájọ́ ọ̀tọ̀ yàtọ̀ sí gbogbo àwọn ìta kálẹ̀ yìí àwọn tá a kálẹ̀ síwájú yìí yóò san gbèsè ni ṣùgbọ́n àlejìmọ̀ èèyàn ṣe kàfàrà ṣáàní lọ́kọláyà èèyàn ṣe kàfàrà òun náà ni èèyàn gbàwẹ̀ ṣàháràínì mutatabi'ai oṣù méjì àlàyé ń bọ̀ lórí eléyìí tá a ti lọ òun àwọn nǹkan tí èèyàn gbọ́dọ̀ dé rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ ẹ̀ tèèyàn bá jẹ́ aláwẹ̀. bóòlù àti wàá mọ àsìkò téèyàn ò gbọ́dọ̀ dé gbogbo rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ yìí òun náà ni àyà tí ọlọ́run ọba ní al-ana bashiruhun wabtagu ma kataba Allahu lakum olúwa wa ní wa kulu washrabu. حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتم الصيام إلى الليل olùwàní àsìkò téèyàn ò gbọ́dọ̀ máa jẹ máa mú téèyàn sì gbọ́dọ̀ súnmọ́ ara ilé ẹni òun náà ni nígbà tí alifájà rí bá bẹ̀rẹ̀ òun náà nígbà tí èèyàn ti rí ìyàtọ̀ láàrin òwú dúdú àti òwú funfun eléyìí àdàpé ní sí alfajar alfajar sadiq láti alfajari tí òun ò fi wọ̀ tí òun ò fi wọ̀ akéèsí kan bẹ láàrin àwọn kan mí bẹ tó ṣe wípé bí ò ṣe lẹ́tọ̀ọ́ lọ́sàn yìí ó ti di ẹ̀tọ́ lálẹ́ tóun ti wọ̀ gẹ́gẹ́ bí gbogbo ta ní báwẹ̀ jẹ́ yìí àkíyèsí kan wá ń bẹ láàrin yìí sọ alẹ́ Ramadan wọ́n sọ di alẹ́ ẹ̀ṣẹ̀ wọn wọn ah, wọ́rọ̀ wò o lọ́sàn-án yóò bá àwọn láwẹ̀ jẹ́ tó bá dalẹ́ yóò mọ̀ wá Ramadan tó ẹ̀yìn akójú sínú àṣìṣe ńláńlá lélẹ́yìí o oṣù àwẹ̀ Ramadan gbogbo tó jẹ́ ìwọ̀ kó tó di pé Ramadan àdé ìwọ̀ ní nínú Ramadan àwọn kankan tí wọ́n ń bẹ tó jẹ́ ìwọ̀ tí yàn gbọ́dọ̀ dánwò nínú oṣù àwẹ̀ Ramadan nìkan ó sì jẹ́ tọ́tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí jíjẹ mímu lọ́sàn àwọn kankan wọ́n bẹ kò sí àtọ̀ láàrin ọ̀sán Ramadan àtàlẹ̀ Ramadan o àṣìṣe yìí wá wá ẹlòmíì yóò ṣe wọ́n pé ọ̀sán náà nìyẹn gbọ́dọ̀ máa ṣe àwọn iṣẹ́ kan àwọn ìwà kan tó bá ti dalẹ́ báyìí èèyàn ti fírì nù orí bẹ́ẹ̀ o pápá jùlọ àwọn ìwà ẹ̀ṣẹ̀ àwọn kankan bẹ ó lẹ́tọ̀ọ́ lọ́sàn-án àwọn kankan bẹ kò lẹ́tọ̀ọ́ lọ́sàn-án ó dìgbà tí òun bá wọ̀ gẹ́gẹ́ bí jíjẹ gẹ́gẹ́ bí mímu àmọ́ wa ìwà ẹ̀ṣẹ̀ kí wọ́n rò pé akójú sínú wáyé kékeré wáyé kí gbogbo ọ̀sán ni ìlé gbogbo eléyìí ìlé ṣe gbogbo eléyìí ìlé ṣe gbogbo àwọn ọ̀dà wáyé rárá o ìyẹn gbọ́dọ̀ ṣọ́ra o olùyọ̀ǹda Allah subhanahu wa ta'ala àtúnpè àkíyèsí sórí abala yìí àṣìṣe ń ṣẹlẹ̀ púpọ̀ níbẹ̀ tẹ́lómi o rò pé alẹ́ Ramadan ó yàtọ̀ sọ́sàn ẹ̀ níbi kóhùn níbi ìwà ẹ̀ṣẹ̀ kò dẹ̀ rí bẹ́ẹ̀ oṣù lọ́lọ́wọ́n bá pè ṣáàrù Ramadan kódà àwọn ẹ̀ṣá sẹ́kà ń bẹ tó ṣe pé lálẹ́ lọ́wọ́ fún gẹ́gẹ́ bí kíyàmù Ramadan ìrun òru tá a máa ń kí lálẹ́ yìí tá a pè ń tarawih eléyìí ìyọ̀ǹda ẹ̀ níjàmá ṣíbí lálẹ́ Ramadan ni ẹnu pé jíjẹ mímu àti tó lè bàwẹ̀ jẹ́ lẹ́yìn ojìnà sí lọ́wọ́ ọ̀sán kò túmọ̀ sí pé òru Ramadan ìyẹn ti wá fírì kọ́ máa ṣe tó wù kọ́nà ọba kó ṣàtúnṣe wa o ṣàfún alágbọ̀yé ẹ̀sìn eléyìí ni ibi tí a tún pé àkíyèsí sí lónìí. والله تعالى على وعلم اللهم إنا نسألك هداك واجعل عملنا في رضاك اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم بلغنا رمضان وعنا على صيامه وقيامه على الوجه الذي يرضيك يا رب العالمين اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم آت نفوسنا تقواها زكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم أعطنا ولا تحرمنا وزدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأردنا وأرض عنا يا رب العالمين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين